نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له Wa shad na muhammad arasulu amabad salam alkrmlọ hiwart eomori nke ọme karnyanwehi tụ ne ekwoghidin anaghke anyị ehe ụhs re r ft3a ankoori sallsalam awa mi hijira hor maka nangu medina da sari ho ibo ihana ke anyi ohura yawo ene hoye na era 2017 da ka wani shabe anabi tawjihat al-islamiyya oyibo rajal juzi islam li islah al-fard wal mujtama agobi oyiti tenyi ol konkonya ate ijama be dai ke muhammad ibn jamilu zainu ono cheren ime shabe babu ana ke ya zata ina direma ana be min ahlakar rasul karim sallallahu alaihi wasallam inni ila na ka o ko ini inni ibrun to muri sallallahu alaihi wasallam ani ke yara ime shano yara le sanan wata rawon ne moni ko nan ajin min adabir rasul watawadduhi yani ini sɛbi ipira yani ntumori sallallahu alaihi wasallam sɛbi etiquette na mɛ ma meja da watawadduhi sallallahu alaihi wasallam ate ɔyɛ humble ɔyɛ kɛnwani ci ana ikon tumori sallallahu alaihi wasallam ɔbɛ ŋwan nɛtɛ ɔkɛ kana arhamu nas ntumori sallallahu alaihi wasallam ɔnɔnyi ayambadahu wa shaddahum ikraman li asabihi daika onole nyu katan yani oy dubani ye asabi radiyallahu anhu ana elana ka enne kala dure kontu moli sallallahu alaihi wasallam o dubani o ka kontu ne mina na ka o ne tuwa da ka ba shi chegede chegede le wa mm aki yuwasi alaihim idza daqa al makan ontu moli sallallahu alaihi wasallam ọ ka na he wa ana be ke aha hana ana kuntu muri sallallahu alaihi wasallam o ya ta danya sahibi na be radiyallahu anhu warda de la ha ndure kuntu muri sallallahu alaihi wasallam o man tili na buwe la hayate ntu muri wa kema kuntu muri anyagiri nyana so ya na ka agono aho ibete ama we la hada ka ko jen lam yakun kadhalik eba ntu muri sallallahu alaihi wasallam eba no me lokwa idha akiyabda min man lakiyahu bis onto mori sallallahu wa na gere onto obije nyi mi salama aton awdi kai e bu salama onda agokono onto mori sallallahu alaihi dure kar ho ọrụ ọrụ da metu no da agokono bi shehu do mo o salama o dore ke wawara wor kare ko nda da da se ke shehu yo huwa salam oyiha oyikwo ono bije nyima neton wa idha safaha ar-rajula la yanzi'u ya min yadihi hatta yakuna ar-rajul na alladhi yanzi'u yadahu onto mori sallallahu o nro kwa ndo de won onto mori sallallahu alaihi wasallam o ba o to wa yani baba hawe umwa sai do wa kana abda ka wasi ge ozi ge do wa ndo mara nyima o yes ka do wa ndo ma su ge kanyo kana ala ndai ka wa kusu wanya wa da nan antu muri sallallahu alaihi wasallam e ori o dan wo do wa na wa ntu no wa ko ro do wa to wa do wa to an kana sallallahu alaihi wasallam antu muri sallallahu alaihi wasallam akthara an-nasa tawadduan ono oyi do panya zan oyi pe wonne waizantaha ila kaum ijo ne turagon doru se ne turagon jalasu jalasa hesu uh, yantahi bihil majlis anto mori sallallahu alaihi wasallam idha hoyono idha zayatu na nwawo anto mori sallallahu alaihi wasallam aba kaka kwete wa kema wor ko ina go banyana nen eh izo wetu ka ho bo tete tutu dai ka idho yaten doke ويامر بذلك أنت مولى صلى الله عليه وسلم أما أنا ما أبا ما كان دا مدن يا ذاك وعبناها دون تك هنا ربتي أنت كبزوي يا تولا كأنا أنا أقول تقولي دو يا تولا أنا بدي بتوني ده ولا كولي كهوا بدي توابا يا تولا ويؤتي كل جلسائه نصيبه ntun mori sɔɔlɔ ale salam dɔw si yaa na yaa tu kpeen yaani yi ka ha kee na na wɔrɔ kɔsɛbɛ wa ntun mori sɔɔlɔ ale sala a ah, wulu yaa tu kpeen dɔ yaa aka ha ni do hu ɔ da ne hun o jɔ nɔ ntun mori sɔɔlɔ ale sala ɔ da do na yi e dɔke wala yahsab anna ahadan minhum Ok, oke ontu mori sallallahu alaihi wasallam on maza ya na ya tupe kai anya na nyubanye enwara na aworo ko ya tupu eh wa be izu wee betu ha izo wa ya te dake wa idza jalasa ilayhi ahaduhum lam yakum hatta yakum alladhi jalasa ilayhi ontu mori sallallahu alaihi wasallam ọzọ ya ọnọ ya tụkpọrọ ọzọ ọba ya tụpe anyị na rọjallahu anhu mardọ anaghịkọ ọnọ ya tụpe ọntụ sọlọlọ ọ bụ akwete hata ya alezi ile akọ kwete na ya tụpe abụ ntụ mmiri ọbọrọ naịka dunda ndu na hei na ka ọkụ ahụ ya ọ na-adọ ọma dure ka ọma na aka n'ihe ya aka ka ọzọ nsọ kwụ ya na amị hmm, abụ ma anyị suru ya tem donc illa an yastajiluhu amr fayastazinuhu ewo banyire ya na ikai is kuno hina me ijona ya dure kontu muri sallallahu alaihi wasallam do si oda hono wa ka anyu sa non mana be anyu sa non mana me asa awacho aso aso kwai do di pe ka ona ne ni sonon dɔra kaa o do yɛ ko ntomori a b'a kɔɛtɛ dɔ a b'a kɔɛtɛ ɛ wa e ɲuman na se ba ha we ɛ bɛ ne lori ko wa ntomori sɔrɔ la alisa dama ne ka ɔ tamina na kɔwa yɛrɛ na o de jɛ ɛ sɔ mɛ ne ye lamiya kun kazalik ntomori sɔrɔ la alisa lam aw ma ne yan kaana sɔrɔ la alisa lam o ko ntomori sɔrɔ la alisa lam yakɔrɔho kiyamu lahu uyɔ kazɛ ni ɛnɛ kɔɛtɛ yɔ ɔnɔ ma na bɛ ntomori sɔrɔ la alisa o sɛ ọzọ kwete ijo na ọma na abịa amma ọzọ ọbọrọ ga daabel asman ko mesio tini tali kan yajuzu li sahibul bait alqiyamu ila doif li istikbalihi ọka zẹyọ náà ka sahibul bait ọ na nyirihi ka ọkwete ọzọ ga na abịa deebe ihe idọ na dọ mana na ndi mni hodan oroga na nyiri azu kuro kai na nyiri kwete se da boro na kwete o wabe wa salama salama de do bira awu ya rasulullah sallallahu alaihi wasallam fa alahu aw muri sallallahu alaihi wasallam o ba wa me wa yajuzul qiyam ila qadim min safar ale ka oro kwete agwa na ka o jine limu'anikatuhum agobe de onto mori sallallahu alaihi wasallam agobe da na za kwai e. sama li anna sahaba fa aluhu ago kasaben radiyallahu anhu warda adaman hure hidaben de za kwai e. doki an anas ibn malik radiyallahu anhu adahu na bana zana wazi malik mulu ina ila qala aga ke lam yakun shahasun ahabbu ilayhim min rasulillahi sallallahu alaihi wasallam oki enyi azza ere ele so anaika o oh, ine tesu anaika ene nyu chan hunun to mori sallallahu alaihi wasallam ako wakanu o oh, be kai ene izaro awho ijenere lam yakumu lahu elema kwete yonto mori sallallahu alaihi wasallam elema kwete o oh, ina gero yonto mori sallallahu alaihi wasallam lamma yalamuna min karahiyatihi lidhalik au kana yakunto mori sallallahu alaihi Salam. uyo kakwete yodo ame na ɛdoba ne ame ese ne ɔne ɛna ɛba misa sa ibi ɛna rɔja allahu anhu marda ɛna ni rekɔ ɔba ana bikɔ ntomo ni sɔɔla ɔle salam aka ɔba ọ ɔbɛ ɛna ɛba ɛna salam ka kɛmɛ abɔ kɛmɛ abɔ ɛna ẹ̀yẹn nìkan ẹ̀kọ́ ẹ̀tẹ́ yẹn tó mọ́ ní sọ́ọ́lá alẹ́ sálám lẹ́mà yà àlámọ́ ẹ̀ẹ́n ní mẹ́rẹ́ ayẹ ká nà rọ́sùlù lọ́hì sọ́ọ́lá alẹ́ sálám kárò hazalik ẹ̀ẹ́n náà ẹ̀kọ́ tó mọ́ ní sọ́ọ́lá alẹ́ sálám ó yẹ ń rẹ̀ nàn àgọ́wọ́ yọ dẹ́n nẹ́ẹ̀mà mẹ́n. ọ̀nà asabiɛni enes kene mele ije nese onome dontu mori sallallahu alaihi salam do ba zama an dule ke ontu mori sallallahu alaihi wasallam o ko eta ko nya an ri aisha radhiyallahu anha ele dudu du steten do ka ontu mu aisha radhiyallahu anha ke au e aisha shoze mi makwe tema ko mori yam subhanahu wa ta'ala di aisha radiyallahu anha doka yonto mori sallallahu alaihi wasallam o ka mi shio ka ma goro aya mbele hine ma gure wonto mori sallallahu alaihi wasallam avonye na me e banye na roba waso du sebe kiyasa aso ka nyando har hina wam ntum aisha radiyallahu anha o ko hine ma ka ma man goro amma walakin uhibbu ma yasarruka amma me re shio isene be hine wai esenebe hine wonto mori sallallahu alaihi wasallam obon kama manisho kama goro mere sho agwaba ko eta do wana do wana he ko muri subhanahu wa ta'ala yana na sha yani se ono ko be hina e ehuna onye na yani lo ko no aisha maka ono yana kure so muna ban no na here i love you no no yani be the best ono yani hine ehu amma ay e ko to mori sallallahu alaihi wasallam o risko no ko eta do no he ko na na ko no badari he daka go mi sile sana ka e mori sallallahu alaihi wasallam na lule ka sabi ene wallahi yenyo ne sile yonto mori huna sabi ni dola ka o kai anya za ana yonto mori huna sabi no ne wan no we ya tupe du we re da ore o kare du we so re du we so si du we re o a e, ya akwo e meme ma ye huna na ka o bo ya pe ana ki ne ba bɛmɛ agobe ɔsi hinu tó mori sɔɔlɔ lɛ sɛlɛm ɛmɛlɛ kó yɔ kɛnɛ kɔɛtɛ ìjɔ náà bɛ dàgbà karama kase dàgbà bɔdɔ kó mɔnu kɔɛtɛ dàgbà ɛbí yà tɛ ɛ ɔdɔ yà tɛ ɛyɛ kó tó mori sɔɔlɔ lɛ sɛlɛm ó sì lè wọn wakana sɔɔlɔ lɛ sɛlɛm sɔɔlɔ lɛ sɛlɛm ahadan na la dai kai nọ na gaira ni blono mi hiyo iblona nọ no sion ibne anda na kene bishi dule kai kai na me da ka wa we complain na ka da kishi hiwa ya o ka ka ya ele ele sa me shi hiwa kwa mahantu muri sallallahu alaihi ustaz ba gera sa dai kai na kata na azama dɔke ya odol marid on to muri sallallahu alaihi wasallam on he erna ke nwajo yani mi especially erna ke ne ushehu yẹlẹ sáà bí ẹnìyẹn wáàdì dá ọ àrùn asáàsáwá ẹnìyẹn wáàdì dẹ́yà kò dọ́kì ní ihe ọ̀ ẹ̀yẹ lóka ọ̀nà akò hẹ́ òní fóònù ọ̀dà lóka ọ̀nà ọ̀dàmìkẹ́ ويجلسهم دو ياتو بيوان ويشهد جنائزهم دو دينو إن نشهدت أنتم مولى صلى الله عليه وسلم دو ميبينو إيه جنازة دو ساسا وانوغانيا ana dure ke onye nono ana ko hi mallasi ija kayo ijo nuntu muni sallallahu alaihi wasallam awa bere monno doy no ganya na ku sala yo doke wala yahkiru fakiran li fakrihi nuntu muni sallallahu alaihi wasallam awa sirte kanya na ka o wono siye do shi wo ka e ozon ni rosiye

Eh, ki islam wonon babu ino yo ele to ka kwa se hen le nyo wa hale sada ba kwa wiyo du ele ka isa an ko zori ka ogino ya haja we ntu muri sallallahu alaihi wasallam amma du banye hina ya ago ko hina na we ayu azimu na'ima ayu wa in qalla don tumori sallallahu alaihi wasallam yu'azzimu ni'ma ani enwome ana ika umwe tuna wa ta'ala o me o oh, zo wasame da oda kazi ogwe ya ndore kai dole ko nyane za dem nyembe de ka o oh, izo che ono nombe don tumori sallallahu alaihi wasallam don man zagi giliman fama abata amakat don tumori sallallahu alaihi wasallam o oh, e ko sole nyanyo hoda in istahahu akalahu wa ila tarakahu wa mi sadu don to muri sallallahu alaihi o ze ana bi ko ze ido bo na bo ah, ah, eh, e eh, oh, ya a so so e ho na ka no ka ho ka mi le o ti ya no no mo kwa ama o wa ti wa de tele na kene ya ni de na nen o bele ni na nen la yu al o ma ko soro o ze ikona dore o ze ikona do man ana ndure ke asha uta awasha a prepare dupo dasha wa tele stable to mo salam anto mo ana jawa ona ka anto mo dupo ya na man karo wa he sabi ne ke haram e ka e mbe we ko ya dupo wa nyama ali ama ona to mo sallallahu alaihi wasallam <laughs> e nyuma ni na dupo hele ama e haram wa oye ko so o kaka e, e kuko da he a a adupo na sele so nyeta no no fe wa me ne me to ma so nyeta do cha dupo wa me لا يقول كذلك أنت مولي صلى الله عليه وسلم أما مالكا يأكل ويشرب أولدوه بيمينه للوليان بعد أن يسمي الله في أوله أو الملائكة أرى هلهم سبحانه وتعالى أو كاكا بسم الله في أوله إني أوين مايل سنانا أنا مدولك سنن أنت مولي صلى الله عليه وسلم أو إندي شيئا يا مي asata eje ya arisa bi azo eje wa barisa kaka bismillah onu ka ka ayo don ole ka ba mani ka da barisan ana ndure kuma ne eh, amr umar ibn abi salama mun se a ah, sai sai yan lutu muri sallallahu alaihi wasallam wa yashatta ya daud wa na ngwale den lutu muri sallallahu alaihi wasallam na ka ka ya gulami o hiyo jenara nan samillaha wa hilhu subhanahu wa ta'ala waawari saka ka bisimilahi wa kul bi yaminika waawari yoda ko wari awa sele san yani izon tu muri kono correct and i kono sele model ma wa kullu mimma yalika waawari dai ka anagoro izo warin so ro ko ari sa dure ku ya idoro ko dutan wasi si na hore horo ija ho dai ago ke jai ke malaiku ya wo asi ga wanyo ni wanyo na malaiku ye naam loke wa yahmuduhu fi ahirihi ijonto mori sallallahu alaihi wasallam ora meta ni sallallahu no do ko muri abo oka yo hebo tib onto mori sallallahu alaihi wasallam o sirei e kwere perfume do che dure ka onto muri ave agwa irodan wa yakrahu al haba'is onto mori sallallahu alaihi wasallam doni heri sana ka idotewin kal basal asman kal basa wa uh, wa thawm ati oge doke wa amsalha ati enwuri misana ka o ine apejuwa non le raihatiha agobe ago anaika o ina enenye ana ndule kontu mori sallallahu alaihi wasallam ali ana ndia ka sana ka bu ayo bala sore o sana yontu mori sallallahu alaihi wasallam amma sana yontu mori ijontu mori sallallahu alaihi wasallam ora ali dasana ba ndoka izugo ntu mori ya do dare edo o ba sori na ya ko nya ntu muri sallallahu alaihi wasallam o oh, kanya o oh, a ah, be da ze kidu ntu muri ana kuntu muri ari nan do se ina ngozan ka ntu muri haram ma oh, ntu muri ka yeye eh, eh, amma ana ni helen abu ayyub balan sare uh, radiyallahu anhu do kam ma ni heri sana ke ntu muri sallallahu alaihi wasallam on ni helen da ke hajja rasulullahi sallallahu alaihi wasallam fa qal ntu muri sallallahu alaihi wasallam o amori osana bi hadin ana ka gowa o memen la riya fiha enyi eyu miremi agamenan wala sum'a alika awoka e amano amame amame wa ka no men ana sana sana ka o finish da ro ro na jin ya kwa mere agobe da da ka da gamai ese kwa wa mere fil malabis on mori sallallahu alaihi wasallam o oh, jinye ya toyi asabian ini aro itire na on to mori sallallahu alaihi wasallam enya aro anaka da ya hadure kon to mori on nyara ono chiri kin bale kola me on to wewe to mori sallallahu alaihi wasallam ina kana sabian we ro kanyanya me enye sana kai o oh, da kon nyara so otizi oh, green do se karoben you can't when young man

ok ya duhulul arabiyu anarbawa dobe anarbawa na kan nabi ene yin buru fa yaqulu ayyukum muhammadan da yusi kai muhammad e na ni because o kan yenyo no kaka muhammad because enyo so ya to ya na ba na ki hete baba hula baba ne mori sallallahu alaihi wasallam o me nyume po rasman ya no ka yani ezwei o nyume ya ona done tu ona hon umu sulaim done tu e, onya re anas ka o be nwi dawe ka samo same dakinu menusun zahaba ilayhi rasulullah sallallahu alaihi wasallam nuntu muri sallallahu alaihi wasallam dole tinetian dak ya aba umair ma fa'ala bin nugair e wadu umair teminu gair yẹnu ọmọ ẹni mọ ẹrọ kọ àbọ ọmọ ẹni mọ ẹrọ ẹni lórí ká yàní abáwọn mẹẹdọ nǹkó àkàkà inú mi náà nípa

ọlọ́run lórí ke àkàrà nke ke ẹ̀yìn sọ ẹ̀ mà ní jẹun ní ọ̀chì asọ́mọ̀ nǹkan mmiri ke wọ́n ke àáyì náà kà náà àmà ní bẹ́ẹ̀ àbí àbí ṣé wẹ́ẹ̀ yọ̀ wọ́n onye ọ̀sọ̀ echi ọ̀chì ruo lóyè ẹ̀hídọ̀ echi rẹ̀ gbadá tụọ. ìjọ mà ní bẹ́ẹ̀ nínú kì í ṣe wẹ́ẹ̀ mà ní ùjẹ́ ẹ̀ apá apá wa. dọ́kì alkọmis. aru nun tu muri sallallahu alaihi wasallam ono sire anhu ono anaika o man godo chena ke komis lesa be shat fakot e be shat kenaka ono ndoke asabu tawil lin nisfu sake ono baru anaika o godo na nguna chebi kuran ngoni e itira na ba kama mare kan ono kuna de shat anaika bobuli kwa ketira jenda adoka ka aru ono no godo doka aru ɛn mɛ ka kase tsiri sat bata so sɛrɛ ko bala adi sɛnɛ lɔlɛ kuna bala yɛ ŋua o alo ko dandɔ kɔnɔ mɛ la dɔ kɔn mi ga yɛ ŋua lɛ dɛ idjɔ dɛ mi la si gɛnɛ hehe la yɛ sɛrɛ fɛn ma akɛl an tó mori sɔlɔ lɔ alẹ sɛlɛm an mi mɛnɛ mɛhɛn fi ma akɛl ni sɔɔri nǹkan tó mori yɛ yɛrɛ sa tiɛ kɔ an rice ɛza yi ɛɛ eh, nunu yi ɛɛ ɛkɔ yi la wɔ tara yɛ tasuma kɔmi la ɛmu ramadan mele bɛ to yan ɔyɛ ko nure kɛ ɔzɔ na le ndɔɔri sa na ɔkò du duwuri eh, ka yɛ kpele kanu wa n'aza ma ɔsɛtɛ ɛnyana rɛ ŋu ɛnya nkusa la yi sɛ tunu ma nu ɛwɔ sɛtɛ da de sɔlɔ n'otsi dɔnku akɔ ɛta di na yɛrɛ da yi kina atsebiri akɔ ɔdun afi kɔ ɛtɛ nu. ọjọ́ rẹ̀ kún akọ ẹsẹ̀ ọ̀rẹ́ rẹ̀ fà náà kìjọ́ náà sì hẹ́kù iṣẹ́ ẹ̀dọ́ ọ̀rẹ́ bá sọ ẹsísà rẹ̀ bọ́ra náà bọ̀ nítorí mo ní la yẹ sọrọ fún mi máa kẹ́lì nítorí ó mẹ mẹ́nẹ́mẹ́hìn yín náà rú. nítorí we never dúró ka ordinary ká ó kà mí kò ní saa baa kuwa bii kuwa tini rɛsɔɔ hin yamu two thousand five two five yi ka ka fashion problem a cɛ nuri mani jɛ ke hiya nɔ na man ma last time mi kori boyan Ta man sɔbɛ da ya daba ha kɔ a yɛ a cɛ n'a yɛ ka na siri ɛ n'a sɔrɔ ɛ ɛ ara amma ewa pɔnu kapasita wotu ezeere ka ye sopu yam wɛlɛtɛ ni bilɔn nɔnu waa kyerɛ awia ho na ɔdo na saba dɔɔ no one five do ojo yam do wa nɛ wɔn awia wɔ ɛwɔ yɛn nyɛ awia do kyerɛ ama dure ka ye ɔ eyɛ ka ɔrɔba dɔ no kyerɛ one five yɛn agogo esi kɔnɔ soso ka se wuro boro ma no bɛ ka wɔn ko boro ana yɛn kɔ wɔyɛ ka boro ana lukre ka the way ni ya si foli fashion the way ni ya si ke hono ya ko hinache ya ko ke hono ha hinaru isin no hinwe or if you were islam they are here wallahi could have been better than for us than this ana luwele dure ka awasu e wa ko ka wa mi da wa do wa do chiri china bora ne la ka ha na mi sunan jumunia kete mia misuna liye chili china laka welo kenda chobolo da kenda dalu chena jiji nika okay ye ale da chobolo di ai deji jago wae ka ewa go kai rusi ya misuna e ko tumu ni sallallahu alaihi wasallam en same ka en omena mehi en lei aru yalbisu alqala yalbisu alqalansuwa antum muri kwamu e ko okwamu wal imama o jitoban wa hatama antu mun sallallahu alaihi wasallam o sho chirige getowa fihi sarihi al ayman in yani uzige goya non anaya e bare doke walahu walahu lihiyatu kasira antu mun sallallahu alaihi wasallam o nyile wanai ka ire wanu ile wan wanaroro nyama waka wa don to mori sallallahu alaihi wasallam un to mori wa na dele wa ala na bawo na bawo bo hi ay go ana lule ke asabi an radiyallahu anhum arda okay ka kasifa ko okay kabira no yana min sa akawala huliyatun kabira kasifa kabira bi mana sawa yani da wannan don padaki ay ko sai ana me waka wa sa son to mori na ya ma wara ka wale na wira wa sai kai wele wale nye wele wale nye osu ahuru bayon ini do bo shore ama le hire che ola le na jo bijore nto mo ko wa fo le ya ire wono shi ku ri ya wo na yen ma wona wo do jinebe ai kwa nto mo ri sallam are are ni riwaya ka ore che chiri gege to no wa no wa ha

أرسل الله رسوله محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين أمولي أوتو يعني أنتون أنا محمد رحمة للعالمين كنت مولي صلى الله عليه وسلم أوفي أيام باي آبانه فدا العرب والناس جميعا إلا ما فيه صلاحهم وسعادتهم ani abadan ani A rarbawa ata baraga bada na woni sabe illa ma fi sana ka anyoinan salahahum isana ko no ba voiti nyenen wa a sana ka ono ba bele so izen fi dunya wal akhirah ina hanon wa awwalu ma da'a ilayhi tawhid ibadati allah pana ka nan wa tini ni bada because eze a bɔn pɛn lɛ wɔnɔ ɔnà nílò kò mɔsɔn náà wọta yàrá lọkọ wàlá kọdù bá asuna fi kulè ɔmmatin rasulẹ ani bodò nà wàjì tani bò tọ́gù mɔsɔn náà wọta yàrá ɔkè yàrá kó kó ɛtẹ fi kulè ɔmmatin iná abira gò rasulẹ nọntò sakɛnɛ ani abudu lɔha ɛnɛhɛ la nuzo mɔsɔn náà wọta yàrá wàjì tani bò tɔgù isanayika ɔnà wòzi tɔgù tì ɔnà wòzi káwìrì tì. yani da be ne ne dole le mane abon tona ke a ko we esisena ka enne ni ma yola nanen dak wa minha inan addu'a Allah addu'a lillahi wahdahu ono bi oyihi omori wa baduwa dai ka omori ono subhanahu wa ta'ala on nyala kana wa liqawli ta'ala agwa ikono ka kai kul innama ad'u rabbi wala ushrik bihi ahada ka kai eme mahe kai waka emma na he enawe rabbi o muri na badari hem wala usrik me mi sawale le bihi me mi sawale adan ye zile da nyenyi doke wala qad arada al mushrikuna hadhihi dawa o ka mushrike na na ke ya mi sawa enne guchire enne opos yani dawa non hadhihi dawa eh, dawa non muhalifatuha akidatahum alwasaniya agokaye ojoonye yani dawonon ojoonye yani akideni anaika enedoka ahekori enedoka urionon eruka enashe na ngudon tomori sallallahu alaihi wasallam o enashe na ngudon mori subhanahu wa ta'ala sare en miniruka oimani hekori na hekorian ma na'buduhum illa liyuqarribuna ila allahi zulfa kaybe na heke wa yake na heke aguba ise ni kaguro muri subhanahu wa ta'ala niga wa hawa se enne doka omuri subhanahu wa ta'ala ono fa bi sa sabe wala insaltahum man khalaqa samawati wal ard fa sayaquluna allah wa hawa se ka enato ni sama ya fasayakulun ewa kawo kai allah ono bo muri na ka ono wadari hiya behe sami do waye kido sa e ye ya e ke ko se ka guro muri onon doke wa taqliduhum al ama li abaihim ati ois hama anaika e ya hama de ni re yogu oyego e yogu e ya fe hama wan ono mi lo mo so wa ta'ala وإذا قيل لهم اتبعوا ما أنزل الله مدنا وتعالى وإذا قيل لهم إجاك وذكما اتبعوا ما أنزل الله ساسا إسانا يكون مدنا وتعالى أوتيته قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا saya ka kolu eyo bal natabi'u ya fa fa sana ka yewe tuka e adaye ni ana memen iye tuka be ni mododo de ni mo obajin akwa be ya wo re me awalau kana aba'uhum la ya'qiluna shay'an wa la yahtadun Umar subhanahu wa ta'ala kabe ba dawo na kai la ya'qiluna shay'an en ne sai wala yahtadun den nere buru juzin yani abena naika em mokoko da miye were ọrụ ọrụ ni zenaje dure kai eheneme eruwa uka ka mbe ommo akamọrọ etere gwa aka na ile ma na ile ma na ọbẹ ezuza na so wa hamainan ebe yana meku da naika emi meku dem etere eji wa awọ ọdụ wa uka kai eji ene ma na ya ije na na ni tuka ire menne ahyo ya anye ana akuze da ka iso hiku yan mazama ya mazama ne kura kebenye hiku ba ne bo ebo hiku no to mori sallallahu alaihi wasallam be ebo hiku na bakar radiyallahu anhu arda ne na ka sa sa den den na wot den ono ono iko ono ka ka ittabi'u ma unzila ilaykum min rabbikum musana wata ittabi'u ma unzila ilaykum min rabbikum umulika wa sasa isana ka e chiyeta yone hudumbuya na badali yone ولا تتبعوا من دونه أولياء musana wa ta'ala o ka so sa sa wa wele mo mori ona awliya e na ka e wo town e ni noun onu ka e na anyi sanya ngume o la hmm salatan ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون مسنا وتعالى شيء تمام وكالي شيء كنا يسهونن سما كسا فايا اساس ما انزل اليه من ربهم اسنا يكا ايه تاودو مولنا يكا او بدل هي ني اشا وايوا ɛlɛn na basan tɛtɛ dɛ y'a hama dɛnin wa tahimu rasul sallallahu alaihi wa sallam de y'a gari ci kuyɛ de y'a kiza nin na bi on to mori sallallahu alaihi wa sallam bi sehirin kɔni wa pɔwin wal majnun onugawin ba'da an kanu yusammunahu sadiqul amin awon mu nai kaye ɛna bi de hiya kaye sadiqul amin azawi ana kaye ɔni zɛ zɔbi a ti dɔ tɛmi tɔ wei tɔ yi ni wani na ɛnyi sɛ mɛ kanyɛ sugu ɛna kɔ nana ndo mo subhanahu wa ta'ala dabo hiwan wa ma sahibukum bi majnun mo subhanahu wa ta'ala na muhammad wa one yani na nabiyuna muhammad alladhi yarifunahu aw yasma'unahu ma huwa bi majnun an ah, bi anu muhammad sallallahu alaihi wasallam ana ka wa ka wa wa ka no an wallahi

ebe ebe aka kene yani ụtọ na ka aso ya kan نملك لقد رآه بالأفق المبين وما هو على الغيب بدليل أدين محمد صلى الله عليه وسلم إذا لم يبحلوا أوتي نودات أتوي ويري أتونا إيكا أتونا إيكا سيو هنو مريا نايكا وزونا مريا وما هو بقول شيطان الرجيم سبحانه وتعالى أكره كنون ما هو بقول شيطان الرجيم أبلا هيك شيطان نايكا آتوزري نجاوي المطرود من رحمة الله ويستحق للعذاب أنا كبار دعوهن أيام بمزونا وتعالى دايك ويوبا بانكو يوم القيامة لعنة الله عليه والله أبلا يا نوابي دمريك ها

awele ya nan ele ya ana ikai o oh, man hule to het deputy uh, uh, be kengede fa bi ayi hadithin badahu yu'minun hili hadith no ku esi do ha in huwa illa lil alamin. nin e umar anyị wa ta'ala ba ni saben on wa aka yolugun ma ọ zikrun mau'izatun min Allah a ko ita mai hun wa mazana wa ta'ala a ko wa hun wa mazana wa ta'ala li jami'in nas ya bada oye ko agobe ene ka ene boro jose de nyam so Amen. ní bá fún mu kọ́rọ̀ liman sha'a minkum an yastaqim yàní ní èsì náà ọ̀nà an yastaqim kọ́nà wọ́rọ̀ jose an yattabi'u tariqal huda kone is kono boro jose on is kono sasa adinul haq adinul haq adinul na vida idan wa tariqul huda uzono boro zo na kai o boro jere amaya wako muri abo muri aba meka wayinan wama tashauna illa an yasha Allah musbana wa ta'ala wewe wili ni wewe sini ako musbana wa ta'ala osho illa an yasha illa an yasha Allah rabbul alamin ako muri na ikono badali he osho kisano manen nanu dole ko musu na wa taala dogo in ka isene ya hiyo nu na na e so da baro nu gwa ya ni le no be ya nam dola ka inta to kalam ma anta bi ni'mati rabbika bi majnun musu na wa taala o kinni mo morihi ayo ma anta ayuha rusul yani aso bara ayuha rusul e wonto bisababi ni'matullahi alayk agobi sababi ẹwọn mẹ na mọsánná wàtàhálà ọmọ ẹbí nubu wà ka kọ ọ sí o ọ sọtọ bitadi efi akilẹ kẹfọ mẹkẹrọ ya wọjẹ ha awusafi hurọi ẹwọ mẹka wọn elu sagodo wa inna wetu wa innaka ala hulkin azim ayo wa innaka la ala hulkin azim muluna wa ta'ala oka sallallahu alaihi wasallam wara ini ibira ibira nuni ibira na ka o de won ibira na ke ibira So oh, don't disturb yourself. We are, we are ewanyi eh, the best character. Ana ndure ki a a hause Aisha radiyallahu anha sai ibn Tumuri sallallahu alaihi wasallam doka hulkuhu Qur'an. Iblan ana bu Qur'an. Because we ne rekon Tumuri sallallahu alaihi wasallam a ah, mere. O Qur'an miska mawanan. Wal Qur'anu sajiyatuhu yani وهو يعمل ويشمل ما امتثال الله سجية له يعني وين يريكم تمر صلى الله عليه وسلم عمل that is the character يعني القرآن ونون يعني his setup his makeup his natural disposition that is Quran ndomuri kayo ka wa innaka la ala hulukin azim وَإِنَّ لَكَ لأجرا لأجرا غير غير ممنون دم المنوثة وإن لك لأجرا ومن سبحانه وتعالى أكان يتسو وتشنا غير ممنون أذيبا جوها يعني أبيسنا كي وانتم مولي صلى الله عليه وسلم كل ما تلقاه من شدائد أبيسنا كويري min shada'id ala tabligil lisala wele nyam kata agobe duwa ko tonon la sawaban aziman aba nyonan utusi anai ka odem gairo mankuso wala makto eweva joha evere vada sunan tasliyatu li rasulillahi sallallahu alaihi wasallam o wasi shaya na taka e asuro bi janja um nyemba janwa ore kaka pero ke mechu jada na ga konu mi banin wallahi we chu gobo de jezi fasatubsiru wa yubsirun bi ayyikumul maftun umul mana wata ubiri ni lele bi ayikum ɛnɔba e bɛ yen ɛnɔba ɛnɔba e yen n'anw ni ne bɛ ne ɛni dɛ ko den ne tun yi kɔ ɛni lɛta de y'a ko o ye ɲɔgɔn dɔ onri ɔn ni n'a ka di k'i eh? si ko e sɔrɔ ka ɲɔgɔn ye ɛɛ i jɛnɛ ne yɛrɛ tɛ i jɛnɛ n'o fasa tobo sero sero ayi ye ɛnɛ baabiri ene mi ne ene wu ɛnɛ mad dɔw yɛ na wɔrɔ kɔmɛ ɛni rɛ dɔw yɛ di nyogoro aba yɛ sɛma ko kan yi ɛnna rɔbaka huwa alamu bi man dɔla an sabili omoli sɔnna wata ala pɛrɛkitɛri omoli yɛ n'a yi ka yɛ omoli yɛ nɔ ɔnɔbadɛri hɛn na huwa alamu ɔnɔ yɛn bi man dɔla an sabili ɔnɔ man huwa shaqiyun wa ba'idu an tariq ad-din wa huda Allah ona kai o woni so dibi dono lelele uzadini ati o iburu juzo mo so na wa ta'ala wa a'lamu bil muhtadin umuri na subhanahu wa ta'ala onore na kai o iburu juzo at-taqiyyu alladhina yattabi'u ene na ka on reswa da taki anan go himu riya da sa se adini muri subhanahu wataala e ba ya wallahi e wonto muri sallallahu alaihi wasallam we chu anda fa ma ka be ma ra ka fir'aun lanatullah alaihi o ka ya libu musa ki majnun na ben e jole ko to no fe be ara se evidence ara se ba قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون كأوهران سوانايكا آتوهيونان لف موسى ناتوهيونان ونوغي أبنا ugbu aka nọ ebe ire kiri ịrawa ka akwụgbu aka ebe ahụ na akwụgbu na mọke wa lakọd sọbọrọ rasul sọlọ alayisalam ala azza kọmihi ntụ mọri sọlọ alayisalam onye isi kamarin sɛmɛ agobe ini ɛn kata na ika bɛ na ko tuwa ila gɔ na ko tuwa ago kumuli mana sɛ ne sɛ ka ma. mani ilan o ni pese la sawaban azima la ajran ghayra mamnun eh, mumtasila amru rabbihi alqa'il o isa mukara yani ilai umur subhanahu ana ka

fasbir li hukmi rabbika si kamalin lele okale o moliya lele odo moliya na badari ya dako wala tuti minhum asanya no sa sa enen ni afi man yani oyro be ba na okafura bike oyma kamao dɔki wa bakiya salasata ashara ama n tun muni sɔɔla alayhi salam dɔw wɔɔyi ŋɔ ka a mi waa si tɔhi dɔnɔ o yɛlɛ n'olu mu sɔnna o taala ni ko nya dɔn mi irayi ana yi ka ɔn ni ni ɛwurɛ ta fi maka i maka yadu ila tɔhi a yɛlɛ ni tɔhi ɔ dɔw yɛ mu sɔnna o taala ti ni ko nya wa ya tahamal ma a ati ba ihe alaza daa sɛŋu dɔn dɔ sɛŋu dɔn o ya anw na n'a yi kɛ sa sa de sɛŋu dɔ o ya n'a yi ka o to la yi nan eŋuri amar ibn yasir adan ati onyani sumeya ne kuntu muri sallallahu alaihi wasallam en so nyangu me numa wa ina ya wadane abuja jahal lanatullah alai do jaha wo onyani en do do won nuntu muri daka isbir alu yasir fa inna maw'idukum aljanna nisuri yawna ne hizi yasir akati tawna ono baba aljanna yene se ngundo ono me ahekono anamani me dure kala nyebe kuro kai aheka hoy jawe na ebe aja ji dai ka hana nya ya jin oyan dalula nam summa hajjara ma asabihi ila almadina aw ila man medina li yukimma almujtama alislami agodo ko ko te do shoje okwangu okwu muri na ikai amera an islam asam korome pasi kika hire ka islam aljadid ana ko wawin alal adl tilesu ebebe wal mahabbat ati oishen wal musawwa da da bebe enyo na bu kuwere ona ndure kai yani jonto mo sallallahu alaihi wasallam ma wa akande muhammad o ko do banyo ole he o kai lori he o ko ebebe e je equality before the law asọzọ ehu na oyi oyi, agụka ọzọ na si ee sono na si n'ohu ya da ase dụọ dị etu ọ da awọ ịzọ daba ku millions of naira ike ahịa ọdọ ọdị lọya were ihe na anụ akwụ ebiri he ya hiri erinyi izotu abịja adeke ndị naijiria keghe ekwe ehe na anara ka aka ma nya apartment onye a eri bilion ịzọ anya pedment onye a amari milion ịzọ

abena ya kɔɔre yɛ ya yɛ ya yɛ asɛmɛ ɛgye yɛrɛ wa akɔ ya na nyɛ ɔrɔwɔ oye ko so ana yɛrɛ so so that ɛŋwɛrɛ e na ma ne ko million na na yɛ e, e ka yɛ ɛkɛ yɛ na is enough ka yɛ adi school ɛɛwo in a standard form de esi teacher awo ta dure ka yɛ bi science school da abe ɛnyɛ na ne kɔhi ni lab and da abo ko hi dɔ ɛdɛ ɛkɛ yɛ no dɔn nyakɔ dɔwɔkɔ dɔwɔkɔ ɛ e, ɛ e kuku bi nigeria money foreign money dollars euro pound and the like àmì islam yẹn àlùsọ̀wọ̀ ọ̀rọ̀ dọ́wọ́ kẹ̀yẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ wàá mú kọ́ra dàda ẹ̀ṣẹ̀ kẹ̀yà ọ̀ ní du report àndọ̀ dàda kẹ̀yà ọ̀ ọ̀nà lọ́kẹ́ ìsanáyìíká islam ọ̀mẹ̀lì medina ìsanáyìí náà mẹ́ẹ́ dɔke wakɔda abdahu wakɔda yadahu lɔhu bɛ mu'jizat umudu na wata ala ɔ so kata ya oriri ohi ohi mei yani ohi ma ɔbɔ pa mu'jiza ahammahum ah aham ahammaha ɔkana ana ana nyididiri mahunan alqur'anul karim ɔnɔ qur'an ana ikɔ nyobanyin الداعي الى توحيد انا كا اهل عن توحيد والعلم يعني اتوي والجهاد اتوي مسؤول تولو موري او كره كتولو موري ومكارم الاخلاق اتي اوين يبلنا كاي يبلنا انو يبلنا كا او جيتل يبلنا غون اوكي كتب صلى الله عليه وسلم ملوك الارض يدعوهم الى الاسلام انتم مولى صلى الله عليه وسلم او بابل منو او باتل سن يهنا نا كي لبتي سنو ما قائلا لهرقل كاي هرقل كاي اسلم تسلم اوكي دو كمري با هاو yutika allahu ajra marratain umu subhanahu wa do so utosi anaika utosi deba double utosi dawale ma hewan ka waya ya ahlal kitab awni anaika aw ba ahlul kitab ta'allu bainana ila kalimatin ina tila anaika sawa'in bainana wa bainakum onyonyo ina kana ile onin Sabi Allah ta'budu Allah ta'budu ila allah ona ka asahe kisasa aki umuri subhanahu wa sani bi isa alayhi salatu wa salam sawa ko wonon ije su de ya mirenyi wala nushrika bihi shay'an asanyi sanyenyi ana ka ya sami sawari ro dok wala ya tahiza ba'duna ba'dan arbaba min dunillah afa wenyi re ya posa arbaban adarihi ọba bili mu mori subana wa taala daa kun yọrọ n'ụlọ anaghị kaị ọyọ nọ omori ọkụ ka kaị ịsọ nọ omori ka ịsọ nọ nọ halal dọrọ nke haram ọbịa ịsọ nọ nke haram dọrọ nke halal ọbịa ije ahụ dị kaị dịchi ewu nọ na ka anyọ ya e nye ilmu gebe n'ọnyọ n'ụwa ya nye ilmu gebe sọnyị kawa nye ilmu batinin ilmu ladun ọbịa ilmu naghị ka were arabik omori si cherisan dọkụ n'otu kuran hete arabiya nínú arabawa la'allakum taakilun agobe

fimma ahdasu min tahrim wa tahlil insana ka enne eh, dabe ino mi se nyisi ato ka san halal obin harba rasul okonto moni sallallahu alaihi wasallam o oh, ko wayre ko al mushrikin mushrikin wal yahuda ti yahudi wa antasaru alaihim dumun wa ta'ala dogo wa wato rawale so wa azza bi nafsihi aha wa hadha bi nafsihi aha zabo ka mara tole ya ebe e, tu kama dole umule na odo oida tine tole amna ne mba sumu la dole <laughs> na wakala binafsihi dobe kwa do kure kun enwan enwan wota yore e kona e ko ne nan ishirini na gozwa takriba yani le kona ka on ni ohu yani approximately wa arsala asharat asaraya min asabihi liljihad wa da'wati lilislam dala kwara kwa ita ina sabia no to kene na kure ko atoyho la nudo mo na wataala wa tahriru shu'ub den ha irago min zulm huni ihuna wal istibad atoyza da dai ka azai kukuro da rehin an man ke o me kwe bolan da da azai ko azai da rehin azai da zai ska ako ka anyu sana ka ugenan anan ne o anya ke no morisiyan wa kana yuallimuhum an yabda bi tawhid ay kuntu mu sallallahu alaihi wasallam ba zo ya waka en nyima dai ke o yi hola nuzo mu sona wa ta'ala tin ko nyi mani daga hubbu rasul sallallahu hubbu rasul wa atibai sallallahu alaihi wasallam o yi kuntu mu sallallahu alaihi wasallam atana ka sasa qala allah ta'ala o kumulana nababan kul aka kuntum kai in kuntum tuhibuna allah ana bi ka we sile morin ne fatabi'uni wa sasam ne yuhibbukum Allah amuri bi sile ne wa yaghfir lakum dhunubakum do jibe ina ko yawno wallahu ghafurur rahim amuri no no jibe la do resa yamba kanya dan wa qala sallallahu alaihi wasallam don to mura ga kai la yu'minu ahadukum adunyo nya no aido hatta akunu habu ilayhi aka mevi. sana ko sile anu min waladihi nu jan wa walidihi atijan ata min walidihi una adana no nyan wa waladihi atijan wan ajma'in ati adaka badaya لقد اجتمع الرسول للرسول صلى الله عليه وسلم مكارم الاخلاق والشجاعة والكرم فقرا كوغو يعني ينتو مولى صلى الله عليه وسلم يبلغ بولنا

dake waman halitahu ake orna abahura marifatu ake marifatu ahabbahu ake orna man bahura doyen wesilen walakad barag walakad balaga ar-rasul risala antum muli sallallahu alaihi wasallam ora koto wanasaha al-umma dora kal umma non wa jamaa al-kalima dora kuraygon wa ma ma sahabatihi bi tawhidihim dara nan yani ili asabiyan yani oyi olehe yani ili tauhid don mi ka du kwere ka aza do tino do yo mo subhanahu wa ta'ala ti kunya ara ni bana wele heke onyona ku mi ni kama fatahu al bilad be jihad ma man kemi ni zakura li jihad en dure ka e ya muwa si ya si ya do ka osono bozo mo subhanahu wa ta'ala ti kunya li yuhriju nas min ibadati al ibad agobe na se to da hon ni ka ze he kaza na nangune ila ibadati rabbil rabbil ibad nangune kai ahe kumuli nai kai ono badale hi orehin ona wor kai ke e boza ona ya atma ko e mele boza ona shahuru e mele dai lako wakad awsalu hadha din o kadin non kamilan anai ko go holiyan min al bida o edame e dame na ameshoba wal hurafat atile kai ile la yahtaju ila ziyada aw nuksan agwaba ameshowe dai ka evenye da menan untu muri sallallahu alaihi wasallam o meshowe evenye da menan agwaba there is no need e ko woro enu adinu no need ka anye ziyada agwaba ka e wele ko man masan do ba maiton wele ko leshi telephone on bede na do hudo hure be bawen wele ka anye dwena leshi bede na do ben wallahi aduntu muri ahoy aw nukson a wele ko sona kana da ya ko joso ni ha ya ko ka ya sona na ko baba be ذاك قال الله تعالى أمور النبي بانك اليوم أكملت لكم دينكم أجل المال هذا تاون الدنيا وأتممت عليكم نعمتي أن ولا من دم على ذا تطلع ورضيت لكم الإسلام دينا دمه نايك أدين الإسلام ونبدين نوامن وقال صلى الله عليه وسلم دون تومولي صلى الله عليه وسلم لولا كاكا انما بوئستو ليتمم مصالح الاهلاك اه كومي كويتا كما بازيتا اسنا هبرو بورو دورونيو دوك هذه اهلاك الرسولكم اصنا بي ابران تاونن فتمسكوا بها sowazanene litakunu muhibbin asadikin agudu nyangu na ka we chontu moli zaidan da kini zaidawe sha ebe na ka o ka kuno sha onyangu nyabe ene sila ye muhammad mi sila ye muhammad we sila ye muhammad nyɛ du mele kɛ naka ene sila ye muhammad tete di mele kɛ ka enye na rɔn aka bɔ nya ya ikanɔ nka we sila ye muhammad aya tete di mele ni na rɔn da ya tete ba atura wɔn which kind of which kind stupidity is, this kada ko ishi abe ihe mani ka ya sabile ya sabile mani ka ya da ehi salafu sali ya manga we sila ye muhammad aya wa gure so chulugene du gure so chulugene ọ̀nà lọ́kẹ̀ oríṣi ẹ̀ do yangu bí oríṣi ẹ̀ẹ́dẹ̀ ìdá. sẹ́mẹ̀ lakọ́dé kánà lakum fi rasulillahi oṣuwàtún hasana ọkẹ ara àyàn ẹni wọn tó mọrí sọlọ rẹ sálám àpèjù ẹ̀dá wọn tó mọrí àbọ̀rọ̀ kọ́ role model àwọn ẹ̀ bẹ̀rẹ̀ dẹ̀yẹ̀nyẹ̀. واعلموا دوايك أن الحب صادق أو ليس زي ذا لله wa ولرسوله أتنطن yatatallabu al-amal bi kitabillah isha oishono oishono kawani omuri orontonan osho kawamu koro iruwe mo subhanahu wa ta'ala wa hadithu rasulih asahiha ati hadithu tu muri sallallahu alaihi wasallam anaika oje oje oje tere walihtikamu ilayhima da kene ewa wa shokale ni ndanen wa mahabbata tauhid duwe sile yo do we mo tini kunya allazi da ilayhi anaika non to muri sallallahu alaihi wasallam ono hela nanen

inna allah sami'un alim ay ko muri ona subhanahu wa ta'ala ona awdo yere bani bako min alamati hubbuhu o ini asiye uishan hubbu tauhid wisile akale tauhid atole za mao akale tauhid wiskijisha alladhi da'a ilayhi ana kuntum muri sallallahu alaihi wasallam o hela na wa tatbiquhu don wata practicalize na ikonofu mukoromen wa hubu man yadu ilayhi min ad-du'a du sile na ka e a hela na ne na ka e e ami e mi dawa ya du sile ne wa ka ko non wa she na ma na hela ni to odo mo na wa taala sile ra no ana ka e, wa kwa hon ana ka e, wa yo ile hudi bi agwa ta ka pin ya ni oda ka ba wa oda ka na bi ko ya wa da kan nuwa shal amma wisha no ina ya ka alhamdulillah ya man lana lana ahun ya man nyonya ra yado ila tawhid allah ana ka sa hada nan no do yo mo ni ko nyandu sile ana o sile ana ina yawo ana ka ya ni le aya ti so me o ama o do si chete ko ka atamu non boko haram hawe na o na ko ke boko haram hawe ka bonyi di giri giri nam doke wa adam munabazahum bil alqab al munafira do wana wadate o yi waire ha ana ko wa do na hurewe mu ne ko ama ka da lɔri mɛ ama ka ka na sɔ da eh, eh, eh, jima tɛnɛ na n'a kɔ an da ka he ɛna mɛ sɔ da kujima ɛna ma kujima tɛnɛ na i jɛ n'a wɔrɔ awɛ ne hinɛ zan gawɛ na kujima tɛnɛ na mi yɛrɛ wa ma na ka ɔnyɛ wale ma bɛ tu ni yɛ bɛ ye a ka ɛɛ broda ɛɛ ɛɛ wɔrɔ na ma na wɔrɔ na ka e bɛ yo ɛ i jɛ n'a wɔrɔ i jɛ n'a sɔ da tɔ a kɔfɛ n'a hinɛ zan gawɛ wala yiri n'o ye sɔn ɲangu mɛ ye. ahoka otu omori aka na ihe ezi nyime akwụtụ enwa ya wọta ihe n'owo n'omori akwa ekwere omori anọdụ asị kwụtụ enwa ya akọnụ ya aba aka asị asị nye imi sekinli omori anọdụ asị nye ịdị ya akwụtụ enwa ya anyị kwụtụ na omori anọ sọgbọ na wọta ala ọnụ ya aka ọnụ mmiri ya edoka ya ụtọ n'ọya na awọtete ye sụwa aka wabi ewere ka ya wụgharịa wụzi ya ya chiri arụdọ na akakaya kitauhido mwezi subhanahu wa ta'ala doke allahumma rzuqna hubba umuri na wa mizana e orishe elene yani e ye kurai e ye ti hausa e ye tanibo e ye ti larubawa e ye ti le kuro ibo umuri yana ayi yo la nudo mwezi subhanahu wa ta'ala la kitauhido umuri ya hela nane umuri orishe nienwa ya doke watibae atayana ka sasawa dɔke washafaatuhu ati oyedo alahuma rzukna hubbuhu sare oka umuri nawa mizani hubbuhu yewishontu umuri sallallahu alaihi wasallam yani adamiruhunna li rasulillahi sallallahu alaihi wasallam watibaahu ate nai ka asasa washafaatuhu ati umuri na diaino nai kowa doyewan dɔke وتحلق بأهلاكه صلى الله عليه وسلم يا بامي بلا لايك بلون تو مولنا صلى الله عليه وسلم أن يامن أنا من دولك يا نورا ما واك واك واك واك لك وادا كذا ويلي لا وادو كده يودا ينين يكا إلى وادا ينين يني بلا وكلك إيه ويلي ده دو وان كويلا وا وا ولا كوسيتني هي ويلي كده يودا ينون oye awon yesu aka wo do do aka fi a bele o de abara ko dan we kuri ga he ni lewa ono noni ka ono waye me si kamare ka wallahi ababa sasa onan yani asanyere na noko waka hadithu rasul ah, hawla rasul sallallahu alaihi wasallam haditha na ka o jiskari antu muri sallallahu alaihi wasallam okay inni qad fikum ma in tafamtum bihi lan tadillu abada okay emi ma na wadi tawne isa na ka e wa so wazanene lan tadillu abada webe bi ni kitab allah wa sunnati nabi sallallahu alaihi wasallam ono wo muri ati sunni a ni bian on la sokono na wa sai o ka ay ka anyi shehu na we ya re so wala to hmm. kitab allah wo mo na wa taala ati sunni a ni bi donc alaykum bi sunni hadith huwa alaykum bi sunnati wa sunnati hulafa'ur rashidin al mahdiyyin mi ya lewna ne yeli sunnam ati sunni hulafa'ur rashidin halifa na almahdiyin do mori wora bajo de tamassako biha suwazanina sami don to mori helele non to mori o yawa on to pa huwa allazi rabbahu non to mori sallallahu alaihi wasallam on pa no ye kai o bosika e nguri mi abubakar e bosika nguri mi umar e bosika nguri mi usman ati ali radiyallahu anhu e na dare ya na ko gutu don to mori sallallahu alaihi wasallam ana do dule ka bakar do ire non do so ke la so tari kan shay'an ra'aytu rasulullahi sallallahu alaihi wasallam fa'alahu illa fa'altuhu me ire me ina wadete da isana ka mere kon to mori sallallahu alaihi wasallam o me aka me me inni ahofu intaraftuhu an azego au ka me yanwa ka mana nawo onya ngume ka ma ana dule ka bakar radiyallahu anhu o ke hili asami ne kumleto hili tiswa nazam ana ka ma ka ero ko ko isha ya mesekan ntu muri amana yawa ana ndo kai ka alaikum bi sunnati wa sunnati khulafa'ur rashidin aya kalana ni nisu banyine he allazina la yuriduna uluwa fil ardi wala fasada ana na kai e nesiga akuma na we akaka ke wiri shi a ama na we la da kuma ni metina ga jama na we ka lenan mai kawan adonon ahwa no no inal janna buran mele ini nyibini akaza shala akusala akusala na ima ono be mamin akusala na do do wale ma jisi wile man don kukuba ino izo ila dani bidia don le kuhana tizon asala ko ni jamaa fika akaramaka wa na hura imam mi bani sa do horo ndoka shi ibrahim ni yeso ga don ku kana le don ku bele ma ya hemle wa ya kile lo le le hin na ka nya lo yire wa ka so da ka we lure e bu do se da awe mbe lure di ma wa na on to mo sallallahu alaihi wasallam o ki fatima bint muhammad e o fatima na wazu muhammad saline o ka ho muse min mali ma ino gba mi ni zewe la agni anka min allah shay me wo yani me ba ro go wo do mo sona wa taala irsanya ni on to mo ri wa ustazul bashariya sai dole do adam wala fahar na'am nake uh, rabi'a man atani fakod ata Allah ona asa sama ona asa so mori wa man asani ona adi suba ona ari mebe fakod asa Allah ona dio mori be rawa buhari na hoye hawa misan la taturruni kama atarrat nasara ibn maryam asura ya gamamni na asuma eh anu bobeni eme isa ozi maryam Mori recorded the heaven. God the Father, God the Holy Ghost, God the Son, they are not three, but they are one. adayin ko muri awen dalayin ko yo muri awen ọyìn kan ọ̀nà wà kẹ́ prove and There, ká o ilẹ̀ náà ẹ̀ nù ẹ̀ dàkà ìwéèrè in the beginning was the word the word was with God the word was God celebrate with God. abẹ́sẹ̀ mẹ́rin ayé ká o ẹ̀yẹ náà rí akúrẹ́ kẹ́ẹ̀rẹ́ ní ẹ̀hẹ́sì ká aká anyi ṣe é hùwà anyọ́nà ní ọ̀nà pa náà ètí ń wẹ̀yìn. epan me ti ngwen dai allah allah de pan me ti ngwen ngina ban to je pan ti ngwen da kana ka shew ya ibrahim depa pa na da da hela ma wa ma hi mori <laughs> e ka ya loka ka e nyu no anyu ro ya ya ani ya na anyu han na anyu han ka asa he e wo na we meski minitu da na dai ka na anyu han na misnetu dem ka sami akaye ah, onto mori o halif se kaye eno sili an hunala dok muhammadin mis ko me akura ka dem ka edo mane ka to ba mun ele shi awe la dem ka wa ko ne no da because onto mori o ba mane ka mutlak on da ka wa generalize anen obelo ka kaye man habu ilayka minan nas se mes ko no se adisan vela di abata di fan o nyangure o ma e ko nyangule do kwa mala ona aisha mka shawe ko ko ni hure gwemini hine ha a wa me meska wa hele ko ni aguye re be kare on amen le una badu nam doke fa innama anna abdun ago kore he me fa kulu ka kai abdullah wa rasuli ori ho muri aton twan doke la ta turunni ay la tazidu fi madi afudato ene oiga mam sadisan qala qatala allah al yahud oduwa ku yahudiya ne itahazu oh, kubura anbiyahi masajida ene lukuta libya ne dawara madrasin sabiyan ana tuwa himba man takulu alayya ma lam akul falyataba makadahu min nar ona akara emile no ndime kan onto mori sala ala sa kunu ke hawaya ne nera emri me na ka esere ka de ka bi cheche onto mori ebe ni cheche kwa onto mori ki man man takun man yani an nakira tufidu umum ɔnso ka bɔra ɔno wa ayi do tse tɛ ɛrɛ na kama ɛka do kama ka ni sɛ hɔya wɔn nira dɔkɛ saamina ɛnni la o sanfɛ o nisa ɛmi mɛ ma dɔ nyɛ nɛ wɔ amadu beri sehu aliba kafe ɔdadada na dɔ wɔ sɛnyɛ na dɔ wɔ ɔnɔlɔ dɔ wɔ sayisayi a dɔ wɔ adanyɛ adanyɛ okume polo aka ananu ne dugɔnyɛ na awɛ dɔwɔ n'awo sɔgbɔ ŋɔyi lɛ wala ka sehu sa apun dɔ ka anyi ti kpana lɛ ba dɔnku koko lɛ guwɔ akɔlɔ. <laughs> akọrọ paa ma ka ọnụ ya na abibi chinam mụ na pogoro su pogoro naam ok alati yajuzu zawaj min huna anaba nyana na ka waro nyowa ebo se webe e boro e, e ntun ri kono ma do awo nam noke tase an man roge ban sunnate falaysa minni orna aje si honni sunnam dujji shekore yi sunnam onto mo sallallahu alaihi wasallam akozono oy nam nam dure ki sunnon to muri ni yere dia za ku dia hara ka nyangume doke asharon allahumma inni a'udhu bika min al-ilmi la yanfa umuli ma poisere hono wa honni ra yana kai la yanfa onya ifane ai la amalu bihi afemi mukoro le ngoro yana wala alamuhu afemi kosan doke wala yubadil ahlake asoy engure yono afemi na wodo jisi biram ya humo subhanahu wa ta'ala ila na eba ma ya fani umuno da fenyo so inshallah an sama ne me kwa kweti miska ya ko wona nyima ke kaifa nurabi auladina ime menye nkuje especially ena chizima atana obake nanye ena ba mwezi <laughs> ekanya la me ife ichile wa nwa ya nye keke na sinya na le ya ngono mura na wa nwa ihe no kwa hora wa ale we nye ke hi wala umuri wa na bizeo inna allah huwa razzaq zu quwwatil matin tukawa nyona ona nyona ego abe ne le umawo ehuna wa ka oje economy na nigeria ka ebe he nyukoro wa nyukoro na nigeria ko provide kɔrɔ la then wa bɛ ka wa self employment do ka wa de company na wa ni so wa mɛ dɛ tax dɛ tax dɛ finish aw a sɛ wa wa dɔsɔn ba du wɛlɛn ba dɔsɔn da yi ka ye wa de ka one million rɔ na o fi ca so home business then economy nigeria bɛ ni hu economy ni hu na economy no no si ye ɛna ikɔdɔ ban become tickly rich o no si ye you become poorer sago wa biashara tulo mori ka abe kono mi nigeria ka ya shara tola nyanya nyone na wor ka ya tola ya nyone ya tulo mori dia nyone anaka ala lisani ala lisani nabihi sallallahu alaihi wasallam ka ona anyal ne tana kono gowo annikah alladhi yuridu al-afaf ona ko nyone agubo shihune oina ta ile mo ile mugini da ale hada dota mo ale ta go kona hada so ze ze wa ma ilu ilu le tu anoko mona ko awro re na bi kala ya ka ko na men ma wo ne hida na mi ta mata na ngulo ga tan no se wa je da so so re ka ka awe we e wa no da ai we wa nyone ko anyo na do so ga na ni bolo na dai so inshallah iba jailen an uh, may entertain mi iri improvement ma ɔde ma ne kala ɛhɛ no mɛbɛ last mi iri change eyi mi iri change hɛ no ma entertain ni question ɔyɛ ko wa ko wa ba collection no ni do de ni no tuma kama ko abadua ka yɛ ma zuwa na ɛsɛ dɔ ma so de sɛ ɔna ahabe da abe ayi dɛ na ɔzɔ ayi ba aba adi na ɔzɔ ohun ne hi ɔgwɔ mɛ mmiri ɔdɔ ya kari asabi ɛni múlẹ̀ dọ́ ẹni múlẹ̀ náà dọ́ zẹlẹ̀ wà dọ́ hinà ẹ̀rẹ̀ rọ̀ wà dọ́ dàtí náà ẹ̀dá wa wọláhì. wà yẹ bẹ ní ìwé ní sèse tẹ ẹni àká abáyọ rẹ mẹ ẹtọ pẹsẹ bẹ ní ẹhọ ìkí ọ ká yéèrè yéèrè wa. then what are we doing? wọ́n ní program you don wake up early do yẹn ló wà ní nánu. then do wa anyi ọ̀ ìzà wa kò wá ìtàmáìkẹ́ náà ọ̀bẹ̀ wọn is something. sunni on do tinyi je because wallahi ya korona no ni dai ene ni die ye ni den ya na hono ya ya ko ya na ma hekaye aya ne te wala no medi ko muri awon anyi fitini ni ri nyana be fitini ere jihad ayon fitini salafia ayon da na kuma karo wa ko wa mana ne sala sala so sharo wa men wallahi ay arwenen wala na me dure ka emuri mi ibn hajar al asqalani emuri mi imam nawawi da da ka ayro ka miro amma ahwa mi rahimahullah wa these are people that are wallahi mama je mama ne ru shehu lisam ibn taymiya mika adana me mani cheruwe evenyi typewriter evenyi computer evenyi nepa then yi ke ebe ngbalon ya se chana kwa wore ma se to wa ko to wa e ma le se da da le se chere and they were able to give us volumes of book. Ola ya ngwana no ya ahewa mawuro ke ya badua ni buzili ni itu iwa ebi ka kene kene. Tusere ka haro ho nya do nya ka ka hawarij. Na dole ki shewul Islam enguri mele na huweru mo ni shewu mu ya gwene rafal malaim anil aimatul mutahin. Yani o sheko de wa kobe azana kai ayi mebe ne nya sowore ma sowore. adanyi ọnụ ọnụ were ene ure a na ya ure inu ma ndo kare ọmọ ga do ahise o muwe na ya muwe uwe kai we ni ero se ganwo e ba gba kwanya hore nkane e ba kene anyi ne anyi ne ne na mi tolo hol a na mura na dɔ tenyi dɛ dɔ ɔzɔye ana awoze inu mɛnyɛnyi da ikɔnɔ ya sasan ana ya jesu huro le mura dɔ mɛka yere di abanya ŋu hahu na. Fasana kallahu ma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.